ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ni àpẹẹrẹ ìjọ pípé apá kejì a ó kà láti inú ìwé éfésù orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún àti ẹsẹ̀ ogún ó kà báyìí pé nítorí náà ẹ kì í tún ṣe àlejò ní ìlú àjèjì mọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ọmọ ìbílẹ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́ ẹ sì di mọ̀lẹ́bí nínú agbo ilé ọlọ́run lórí àwọn àpọ́stélì àti àwọn wòlíì ni a ti fi ìpìlẹ̀ ìdílé yìí lélẹ̀ kristi jésù fúnra rẹ̀ sì ní òkúta igun ilé olùṣọ́àgùtàn máìkì ló ń bá arákùnrin rẹ̀ kan sọ̀rọ̀ ẹ gbọ́ bó ti wí abala májẹ̀mú titun tí mò ń kà nísinsìnyí ní ìwé matthew máàkù lúùkù àti johannu wọ́n ní nínú wọn ọ̀rọ̀ jésù fúnra rẹ̀ tààràtà. Ta àwọn ọ̀rọ̀ wọ̀nyí sì ti tó fún mi gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn èyí ni ìdáhùn tí olùṣọ́ àgùntàn dáfídì ẹni tí ó jẹ́ arákùnrin rẹ̀ fún un ó ní ṣe ló dàbí ẹni wípé o ò ní èrò láti darí ìjọ yìí ní ọ̀nà tí ó tọ́ ìjọ ọlọ́run jẹ́ ilé tí a kọ́ lórí ẹ̀kọ́ àwọn àpọ́stélì. E kò tilẹ̀ ṣeé ṣe fún ọ láti pa ẹ̀kọ́ àwọn àpòstélì tì kí o sì darí ìjọ tí ó wà láàyè èyí gan-an ni ọ̀nà tí ọlọ́run ti gbà ṣètò rẹ̀ àwọn ẹ̀kọ́ àwọn àpòstélì ni àwọn ìkọ́ni tí àwọn àpòstélì fi fúnni àwọn eléyìí tí a lè rí nínú gbogbo májẹ̀mú tuntun a rí nínú àyọkà wa lónìí pé ìjọ ọlọ́run jẹ́ eléyìí tí a kọ́ sí orí ìpìlẹ̀ àwọn ẹ̀kọ́ wọ̀nyí àkọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ yìí ni eléyìí tí a ṣe ìfihàn rẹ̀ nígbà tí àpọ́stélì Peter sọ nípa Jésù nípasẹ̀ ìmísí ẹ̀mí mímọ́ pé ìwọ ni Kristi náà ọmọ ọlọ́run alààyè a lè rí eléyìí nínú ìwé matthew orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlógún dé ìkọkàndínlógún ẹ máa lọ sí inú ayé lónìí kí ẹ máa rántí wípé jésù wà ní àkóso ìjọ rẹ̀ ẹnikẹ́ni tí ó bá ti di ara ìjọ ó ti so ara rẹ̀ pọ̀ mọ́ ara kristi gẹ́gẹ́ bí ìwọ bí ẹnìkan ò ṣe nígbà kí ohunkóhun ṣẹlẹ̀ sí àgọ́ ara rẹ mọ̀ dájú wípé Kristi kò ní jẹ́ kí ohunkóhun ó ṣẹlẹ̀ sí ọ nítorí ti pé o ti di ẹ̀yà ara rẹ̀ ìrírí yìí ó ń wá sí ìfihàn nínú ayé rẹ nípa ìgbàgbọ́ rẹ àdúrà ràn mí lọ́wọ́ Olúwa láti ní òye bí ó ṣe pọ̀ tó àti ọrọ̀ tí mo ní nínú rẹ̀ àmín. àyọkà wa látinú bíbélì kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá fún ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí lé ẹ̀mejì lọ́sẹ̀ ní àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti ìwé kọ́ríntì kínní orí kẹta àti orí kẹrin ẹ máa bá wa kálọ. kọ́ríntì kínní orí kẹta ẹ̀yin ará n kò lè bá yín sọ̀rọ̀ bí ẹni tí ẹ̀mí bí kò ṣe bí ẹlẹ́ran ara àní gẹ́gẹ́ bí ọmọ ọwọ́ nínú Kristi wàrà ni mo ti fi ń bọ́ yín kì í ṣe oúnjẹ gidi nítorí nígbà náà ẹ kò ì tí ì lè jẹ oúnjẹ gidi àní títí di ìsinsìnyí ẹ kò ì tí ì lè jẹ ẹ́ nítorí bí ẹlẹ́ran ara ni ẹ̀ ń hùwà síbẹ̀ nítorí níwọ̀n ìgbà tí owú jíjẹ àti ìjà wà láàrin yín ṣé kò wáá fi hàn pé bí ẹlẹ́ran ara àti ènìyàn kan lásán ni ẹ̀ ń hùwà nítorí nígbà tí ẹnìkan ń sọ pé ẹ̀yìn Pọ́ọ̀lù ni òun wà tí ẹlòmíràn ń sọ pé ẹ̀yìn Àpólò ni òun wà ní tòun ó fi hàn pé bí ènìyàn kan lásán ni ẹ̀ ń hùwà nítorí ta ni àpólò ta ni pọ́ọ̀lù ṣe bí ìránṣẹ́ ni wọ́n tí ẹ ti ipasẹ̀ wọn di onígbàgbọ́ olúkúlùkù wọn jẹ́ iṣẹ́ tirẹ̀ bí ọlọ́run ti rán an èmi gbin irúgbìn àpólò bomirin ohun tí mo gbìn ṣùgbọ́n ọlọ́run ni ó mú kí ohun ọ̀gbìn dàgbà nítorí èyí kì í ṣe ẹni tí ń gbin nǹkan tàbí ẹni tí ń bomi rìn ni ó ṣe pàtàkì bí kò ṣe ọlọ́run tí ó ń mú un dàgbà. ọ̀kan ni ẹni tí ó ń gbin irúgbìn àti ẹni tí ó ń bomi rin nígbà tí ó bá yá ẹnì kọ̀ọ̀kan wọn yóò gba èrè tirẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ bá ti rí nítorí alábàáṣiṣẹ́pọ̀ ni wá lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin ni ọgbà ọlọ́run tẹ́ḿpìlì ọlọ́run sì nìyí. gẹ́gẹ́ bí ọ̀mọ̀lé tí ó mòye mo fi ìpìlẹ̀ lélẹ̀ nípa oore ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún mi ẹlòmíràn wá ń kọ́lé lé e lórí ṣùgbọ́n kí olúkúlùkù ṣọ́ra pẹ̀lú irú ohun tí ó ń mọ lé orí ìpìlẹ̀ yìí nítorí kò sí ìpìlẹ̀ kan tí ẹnìkan tún lè fi lélẹ̀ mọ́ yàtọ̀ sí èyí tí Ọlọ́run ti fi lélẹ̀ tí í ṣe Jésù Kristi ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá mọ wúrà tàbí fàdákà tàbí òkúta iyebíye tàbí igi tàbí koríko tàbí fùlùfùlù lé orí ìpìlẹ̀ yìí iṣẹ́ olúkúlùkù yóò fara hàn kedere ní ọjọ́ ìdájọ́ nítorí iná ni yóò fi hàn iná ni a ó fi dán iṣẹ́ olúkúlùkù wò bí ohun tí ẹnikẹ́ni bá kọ́ lé orí ìpìlẹ̀ yìí kò bá jóná olúwa rẹ̀ yóò gba èrè bí iṣẹ́ ẹnikẹ́ni bá jóná olúwa rẹ̀ yóò pòfo ṣùgbọ́n òun alára yóò là bí ó tilẹ̀ jẹ́ pé bí ẹni tí a fàyọ nínú iná ni àbí ẹ kò mọ̀ pé tẹ́ḿpìlì ọlọ́run ni yín ni àti pé ẹ̀mí ọlọ́run gbé inú yín bí ẹnikẹ́ni bá ba tẹ́ḿpìlì ọlọ́run jẹ́ ọlọ́run yóò pa òun náà run nítorí mímọ́ ni tẹ́ḿpìlì ọlọ́run ẹ̀yin náà sì ni tẹ́ḿpìlì ọlọ́run. kí ẹnikẹ́ni má ṣe tàn ara rẹ̀ jẹ bí ẹnìkan nínú yín bá rò pé òun gbọ́n ọgbọ́n ti ayé yìí kí ó ka ara rẹ̀ sí òmùgọ̀ kí ó lè gbọ́n. nítorí agọ̀ ni ọgbọ́n ayé yìí lójú ọlọ́run nítorí ó wà ní àkọsílẹ̀ pé ẹni tí ó mú àwọn ọlọ́gbọ́n nínú àrékérekè wọn níbòmíràn ó tún wí pé olúwa mọ̀ pé asán ni èrò inú àwọn ọlọ́gbọ́n nítorí náà kí ẹnikẹ́ni má ṣe tìtorí iyì ènìyàn gbéraga nítorí tiyín ni ohun gbogbo àti Pọ́ọ̀lù ni àti Àpólò àti Pétérù àti ayé yìí àti ìyè àti ikú àti àwọn nǹkan ìsinsìnyí àti àwọn nǹkan àkókò tí ń bọ̀ tiyín ni ohun gbogbo ṣùgbọ́n ti Kristi niyín Kristi sì jẹ́ ti Ọlọ́run kọ́ríntì kínní orí kẹrin. bí ó ti yẹ kí ènìyàn máa rò nípa wa ni pé a jẹ́ ìránṣẹ́ Kristi. àti ìríjú àwọn nǹkan àṣírí Ọlọ́run ohun tí a ń retí lọ́dọ̀ ìríjú ni pé kí ó jẹ́ olóòótọ́. kò ṣe mí ní nǹkan kan bí ẹ bá ń dá mi lẹ́jọ́ tàbí bí ẹnikẹ́ni bá ń dá mi lẹ́jọ́ èmi fúnra mi kì í tilẹ̀ dá mi lẹ́jọ́ ọkàn mi mọ́ ṣùgbọ́n kò wí pé mo pé olúwa ni ẹni tí ó ń ṣe ìdájọ́ mi nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ìdájọ́ kí àkókò rẹ̀ tó tó nígbà tí olúwa yóò dé tí yóò tan ìmọ́lẹ̀ sí ohun gbogbo tí ó farapamọ́ sínú òkùnkùn tí yóò mú kí gbogbo èrò ọkàn ènìyàn farahàn kedere nígbà náà ni olúkúlùkù yóò gba ìyìn tí ó yẹ láti ọ̀dọ̀ ọlọ́run ẹ̀yin ara. mo fi ara mi àti àpólò ṣe àpẹẹrẹ ohun tí à ń sọ nítorí yín kí ẹ lè kọ́ ẹ̀kọ́ lára wa pé kí ẹ má ṣe tayọ ohun tí ó wà ní àkọsílẹ̀ ẹ kò gbọ́dọ̀ gbé ẹnìkan ga ju ẹnìkejì lọ ta ni ó gbé yín ga ju ẹlòmíràn lọ kí ni ohun tí ẹ dá ní? tí kò jẹ́ pé ọwọ́ Ọlọ́run ni ẹ ti rí gbà kí wàá ní ìdí ìgbéraga yín bí ẹni pé ẹ̀yin ni ẹ dá a ní. ṣé gbogbo nǹkan ti tẹ́ yín lọ́rùn ẹ ti di ọlọ́rọ̀ ẹ gbàgbé wa sẹ́yìn ẹ bẹ̀rẹ̀ sí í jọba kì bá wù mí kí ẹ jọba nítòótọ́ kí àwa náà lè bá yín jọba nítorí mo rò pé ọlọ́run ti fi àwa òjíṣẹ́ hàn ní ìkẹyìn bí àwọn tí a dá lẹ́bi ikú nítorí a ti di ẹni tí gbogbo ayé fi ń ṣe ìrànwọ́ àti àwọn áńgẹ́lì àti àwọn ènìyàn àwa di òmùgọ̀ nítorí ti Kristi ẹ̀yin wá jẹ́ ọlọ́gbọ́n nínú Kristi àwa jẹ́ aláìlera ẹ̀yin jẹ́ alágbára ẹ̀yin jẹ́ ọlọ́lá àwa jẹ́ aláìlọ́lá títí di bí a ti ń sọ̀rọ̀ yìí ebi ń pa wá òǹgbẹ ń gbẹ wá aṣọ sì di àkísà mọ́ wa lára wọ́n ń lù wá a kò sì ní ibùgbé kan tààrà àárẹ̀ mú wa bí a ti ń fi ọwọ́ ara wa ṣiṣẹ́ oúnjẹ òòjọ́ wa àwọn ènìyàn ń bú wa ṣùgbọ́n àwa ń súre fún wọn wọ́n ń ṣe inúnibíni wa ṣùgbọ́n à ń fara dà á wọ́n ń sọ̀rọ̀ burúkú sí wa ṣùgbọ́n àwa ń sọ̀rọ̀ ìwúrí a ohun ẹ̀sìn fún gbogbo ayé a pàǹtí fún gbogbo ènìyàn títí di bí a ti ń sọ̀rọ̀ yìí kì í ṣe pé mo fẹ́ dójú tì yín ni mo fi ń kọ nǹkan wọ̀nyí sí yín mò ń kìlọ̀ fún yín gẹ́gẹ́ bí àyànfẹ́ ọmọ mi ni nítorí pé ẹ bá ní ẹgbẹ̀rún àwọn olùtọ́ nínú Kristi ẹ kò ní ju ẹyọ bàbá kan lọ nítorí nínú Kristi Jésù èmi ni mo bí yín nípa ọ̀rọ̀ ìyìn rere nítorí náà mo bẹ̀ yín ẹ fi ìwà jọ mí ìdí tí mo ṣe rán Timothy sí yín nìyí ẹni tí ó jẹ́ àyànfẹ́ ọmọ fún mi àti olóòótọ́ nínú nǹkan ti Olúwa òun ni yóò rán yín létí àwọn ohun tí mo fi ń ṣe ìwàhù nínú ìgbé ayé titun ní ìṣọ̀kan pẹ̀lú Kristi Jésù gẹ́gẹ́ bí mo ti ń kọ́ gbogbo àwọn ìjọ níbi gbogbo àwọn kan ti ń gbéraga bí ẹni pé n kò ní wá sọ́dọ̀ yín ṣùgbọ́n mò ń bọ̀ láìpẹ́ bí Olúwa bá fẹ́ wọ́n wàá mọ agbára tí àwọn tí wọ́n ń gbéraga ní nígbà náà yàtọ̀ sí ọ̀rọ̀ ẹnu wọn lásán nítorí ìjọba ọlọ́run kì í ṣe ti ọ̀rọ̀ ẹnu ti agbára ni kí ni ẹ fẹ́ kí n tọ̀ yín wá pẹ̀lú pàṣán ni tàbí pẹ̀lú ẹ̀mí ìfẹ́ àti ní ìrẹ̀lẹ̀. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a ni yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tabi www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.